yóò náà ni ẹ̀mí ìmoore mm, kí n mọ̀ wùlẹ̀ da yín lágara torí tọ́lọ́run bá ṣe ni lóore ọ̀yà àdúpẹ́ bí èèyàn gan bí ẹ̀dá bá ṣe ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lóore ọ̀yà àdúpẹ́ á ń bọ̀ sí bọ́ sí ọlọ́run ọba tó ṣe wá lóore pàtàkì yìí ẹ̀mí ìmoore mm, wọ́n ní yinyinyin kẹ́ni ó ṣe míì èmi ń dúpẹ́ fún ọjọ́ bí mi tòní tí ò bá mi ní sàárè èmi ń dúpẹ́ fún ọjọ́ bí mi tọdún yìí tí ò bá mi lọ́gbà ẹ̀wọ̀n èmi ò fi yọ àwọn tó wà ń bẹ̀ mm, èmi fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò bá mi lọ́gbà wèrè kò bá mi nílé ìwòsàn ẹ̀yìn mo di ẹni táyé ń fẹ́ tí ayé ń wárí fún tí ayé fẹ́ rí ẹ̀yìn tí wọ́n bá ronú jinlẹ̀ á wò pé ilé tá a ti jáde kọ́ ni owó ètò bẹ́ẹ̀ hmm, atẹ̀rọ̀fọ̀ dìde lọ́mọ fọ́gà àbí bó <laughs> ó kàn wọ ọlọ́run nínú àánú rẹ̀ ló ṣe mí láàánú ló ṣe mí lóore lèmi ṣe ń dúpẹ́ tèmi akọ́lé ọ̀rọ̀ mọ̀ràn mo pè ní ẹ̀mí ìmoore ṣé wọn náà ń dúpẹ́ àbàìtí ìróúnjẹjẹ lòmíì ló ṣe ń wò pé ó ṣe máa ṣókùnkùn ojú rẹ̀ dúdúdúdúdúdúdú bíi pé gbogbo wàhálà nàìjíríà orí ẹnìkan ló wà kí ló dé ẹ ń wà láyé nìkan ló ní ìrònú àti ìrètí ọ̀la ọjọ́ ikú bá ti dé ògo ti tán ọmọ ológo lọmọ yóò yóò di igbá yóò di rírọ ọ̀la tó ń kíkú bá ti dé ó ti tán ìgbà tó wà láyé náà ni kò fi ẹ̀mí ìmoore hàn sẹ́ni tó dá ọ sí torí pé ìgbà tó wà láyé nìkan ló ní ìrètí ọ̀la bí ikú bá ilé dé ọ ó tán nù dúpẹ́ tiẹ̀ ó jẹun ò tí ì yó ọba tó ṣe léètò jẹ tó òfin yó lónìí ó sì padà wá ṣẹ́kù lọ́la wọ́n ń gbábẹ́ bíríìjì lónìí òun aránjú márùn tó nílé lórí ẹ̀ ṣé ní kò gbàdúrà fọlọ́run ọba kó ṣe tiẹ̀ kó máa dúpẹ́ ilé ètò ni torí pé ó sàn ju ẹni tí ẹ̀mí ti bọ́ lára rẹ̀ lọ. ẹ̀mí ìmoore ni kò fi hàn ní gbogbo kíkò tó bá wà òun wọ́n ọmọ ò tí ì bí àbí. ní sùúrù ìgbà díẹ̀ náà ló kù àsìkò díẹ̀ náà ló kù ìgbà díẹ̀ báyìí ló kù ó fẹ́ kọ́lé ò tí ì kọ́ o fẹ́ dípò kan ìwọ tiẹ̀ fẹ́ di olórí o fẹ́ di ọ̀gá abì kan o fẹ́ di o fẹ́ gbégbá ààbò o tí ìwọ ló ti dì ń gbà bí mélòó kan ní sùúrù díẹ̀ sí ṣáà máa jẹ́ kí ọkàn ẹ̀ máa dúpẹ́ ní gbogbo ìgbà kọ́kàn ẹ̀ máa dúpẹ́ nínú ayọ̀ ibẹ̀ ni eré máa ń wà nígbà tí ayọ̀ bá ti kún inú rẹ ìgbà náà gan èrè ọ̀wà wá ọ wá ó wà di olórí rẹ kẹ́lẹ́ ìwọ̀n jẹ́ ọ̀rọ̀ mọ̀rọ̀ fún yín kí a má torí àwíjàre kí tó lọ tán lẹ́nu